إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقفني الله سبحانه وتعالى أكبر الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم آه، إن شاء الله إيتي أتما بيو أولاني نقا فتواتي ọmọ ìyá tí ó ń sọ̀rọ̀ nípa intikhabat èyí tí ó jẹ́ fatuwa ṣétàlì tí ọmọ ìyá yìí tí ó kóòtì gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ká fi ọ̀rọ̀ tì sí ọ̀dọ̀ àwọn àfáàkọ̀ kan bí wọ́n ṣe sọ eléyìí ni wọ́n ń pè ní kí mo àmàna tilẹ̀ níyà kúrò tí a bá disagree pẹ̀lú àfáà ó sọ̀rọ̀ pé position àfáà mi lèèyàn mú ìyẹn ṣùgbọ́n acknowledge tó kẹ́ ẹni yìí bí kí ní ẹ̀ṣẹ̀ nínú ìtọ́sọ nìyí ṣùgbọ́n ká mú tó wà níbi ọ̀rọ̀ àfá àkásọ̀ yókù eléyìí ni ìyáàna ni ìjàmbá àmà òdúró nǹkan báyìí fatwa tí ọmọ ìyá ìkóòtù nípa sheikh ali hasan halabi alayhi rahmatullah wípé wọ́n ṣe ìjáza wípé kí àwọn èèyàn lọ dìbò bẹ́ẹ̀ ni sheikh ali hasan halabi alayhi rahmatullah wọ́n ṣe ìjáza kí àwọn èèyàn dìbò ní ìlú Urdun ṣẹlẹ̀ yìí kò yàtọ̀ sí nǹkan tí Sheikh Al-Albani alayhi rahmatullah tí àwọn náà sọ Sheikh Al-Albani gẹ́gẹ́ bí tí àtúnmọ́wá tó pọ̀ wọ́n láwọn ò sọ̀pọ́tì kí yàn contest but àwọn sọ̀pọ́tì pé kí àwọn èèyàn dìbò tá a bá ti rí àwọn islami yíwọ̀n tí wọ́n kọ̀ǹtẹ́sì ní ká dìbò fún àwọn tó ń jẹ́ islamist kan bẹ nínú parliament tó bá wọlé àsìnì àwọn tí wọ́n fẹ́ wà nínú parliament tó bá padà wọlé ni so káwọn èèyàn dìbò fún wọn tó bá kọ̀ǹtẹ́sì nítorí pé kí ni ó lè jẹ́ pé àwọn ni wọ́n occupy ibẹ̀ instead of àwọn èèyàn tó jáwọn èèyàn jẹ́jẹ̀jẹ̀ kan so ṣùgbọ́n Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n àwọn òòrùn advice anybody any Muslim that láti contest na tàwa wo àti mufatua sheikh albani tó pọ̀ wá lórí eléyìí ṣùgbọ́n láti lè tún fi eléyìí láti lè fi rinlẹ̀ so ní ọ̀rọ̀ sheikh albani alayhi rahmatullah contrary to bí àwọn ọmọ ìyá yìí bí wọ́n ṣe ń pèntì ọ̀rọ̀ Sheikh Al-Albani alayhi rahmatullah so eléyìí yóò fẹ́ mímí tún ka ọ̀rọ̀ wọn again láti lè fi rinlẹ̀ nǹkí sheik tí wọ́n dúró lé lórí yìí so nǹkan tí wọ́n fi rinlẹ̀ òun náà ni pé àwọn ò sọ̀pọ́ọ̀tì anybody láti lọ contest wọ́n ní ráì fi ààrẹ masala wọ́n ní ráàyí mi nípa mas'ala yìí lahu shu'batani min al-bayan ó ní branches méjì nípa àlàyé ihdahuma yata'allaq biman yurashihu nafsahu ìkànnì ṣe ihdahuma tata'allaq biman yurashihu nafsahu ìkànnì méjèèjì ní ṣe pẹ̀lú ẹni tó fẹ́ nominate rẹ̀ àti fẹ́ والأخرى بما ينتخبه كجينيش البرامتي وفاء الكتير أما من يرشح نفسه ولا ينتفى نومينيتيا يا كونتيرت فلا أنصح مسلما أن يرشح نفسه وني أدفايس مسلميك في نومينيت وهذا ما عشته في سوريا وني ليه èyí tí mo bá yí tí mo gbé dàbí ní ìgbésí ayé ní súríà ni yawma kana al-hukmu ma yusammuna ma yusammuna bil-hukm al-watani fi zamani shukri nígbà tó ṣe wípé ìdájọ́ ń gbà yẹn òfin gọ́ọ̀mẹ́ntì ń gbà yẹn oníṣe pẹ̀lú tó ń pè ní al-hukm al ní àsìkò shukri وأمثالي يتعمدا وهذا ما حدث أخيرا في عمان إليه أن تشل لا يفعل مثل عمان في شقتها جودان حيث أن قاتم فيها الآن باسمه بنسن فقد تشجع جماعة الإخوان المسلمين في ترشيدهم لأنفسهم wọ́n ní àwọn muslim brotherhood ní wọ́n ti ṣakin láti nominate ara wọn fọkún tukú sàn àwọn yẹn máa bèè lọ́ọ̀mì mara yuka ife adọ̀sọ̀rọ̀ àwọn yẹn máa bèè lọ́ọ̀mì irú bèrè báyìí wọ́n ní mara yuka kí ni nǹkan tẹ́rí wọ́n jawabi èsì mi òní pé la anfahu musliman ní àdváìsì mùsùlùmí kan an yu'ashshiha nafsahu ipe kò nominate rẹ̀ لأن في ذلك مخالفات كثيرة torípé ìtakò ẹ̀sìn ó pọ̀ ìdí eléyìí ìtakò ẹ̀sìn tó pọ̀ ó ń bẹ ń bi pé kó nominate rẹ̀ ìṣeré àdìsílámíyà ìtàkù ṣẹ̀rẹ́ islam awọ́lù àná olùdákì nàfà wọ́n ní alákọ̀ọ́kọ́ àtakò ìtakò ẹ̀sìn tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò ní pé ẹni tó nominate rẹ̀ ìdákì nàfà ó ń fọ̀rọ̀ ẹ̀ mọ́ni kúlù máa ń yọ̀rọ̀ ha di an yakuna rodwan fil barlaman gbogbo ẹni tó bá ti nominate rẹ̀ kó ń fẹ́ lọ jẹ́ mẹ́mbà nù pálíámẹ́ǹtì ni a fi mọ́jú ní mọ́júṣù umma ìkankan náà ni wọ́n yẹ tóbu ìwìláyà tó ń wá kí òun kó ń wà nípò wọ́n tó ń bu ìwìláyà ẹni tí ó bá ń wá ipò láàyò wà lá àní fi jẹ ipò yẹn ثانيا إليكجي إنه محرض ليحلف اليمين القانونية ẹni tó ṣe kó máa wà exposed sí láti lè búra òfin wàhíìnà bá kàyákọ̀ òfin mọ̀kàlàfà ti ṣẹ̀ríyà tó bá ti ṣe yẹn ni ó kó sínú àwọn nǹkan tó tako ṣẹ̀ríà ثالثا إليك وأخيرا لا بد أن الذي يدخل البرلمان وهو قائم على القوانين المخالفة للشريعة أقصد بشمة أن تتوى البرلمان تريد البرلمان يعني تكون تقوى في الشريعة لا بد أنه مع الزمن أقصد بشمة مجاشن بوريا جوني الذي دخل هو البرلمان بصوت تمكن ní tọ̀síwìrì yìí ẹni tó wọnú pálíámẹ́ǹtì pẹ̀lú àníyàn wípé òun fẹ́ dìvẹ́lọ́pù rẹ̀ sí dáadáa wọ̀lẹ́wọ́ bá bọ́ pátẹ́tìwìrì fúnra kò ṣe pé díẹ̀ náà lòun ó rí ṣe fa iná wọ sọfẹ̀ ẹ̀kọ́ tó wọ̀rọ̀ òun lẹ́ni tí ó padà dìvẹ́lọ́pù ara rẹ̀ máa zẹ́mọ́ ní mẹ́rìndínlò tọ́wìrì bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tó bá ti pé ó pẹ́ wàhálà máa yàtẹ̀jọ́ lẹ́yà nínú ìmọ̀wọ́ ilẹ̀ agbàtàtọ́wò wọ́n yìí tó máa hàn jù nínú development tí ó bá ẹ̀yìn èyí tí ó hàn jù nínú development tí ó gbóhùn gbẹ̀gbẹ̀ fún rẹ̀ ànánà àrà àìnà fi máa má bọ́ àti rí nínú àwọn ní àsìkò tó ti kọjá orúkọ mahadasa kódà ó ṣe ṣe pé kó tún ṣẹlẹ̀ báyìí wal adri al'an fi hadhihi al-intiqabat níbi ìbò tí wọ́n ṣe lọ yìí ni wọ́n ní ìyànjẹ́ àrùn ẹ̀tún ṣẹlẹ̀ ṣẹ́gun àtọ́tọ́wò ìbáyìí irú ìdàgbàsókè báyìí ká máa aṣọ́rùtù ilé yìí ànífà ìtí mo tọ́ka sílẹ̀ kan yẹ̀kúrú rọ́jú min adẹ́tì ayélbàfà àbíyẹl arọ́bí wọ́n ní ẹ̀ẹ́rẹ̀ èèyàn tó ṣe pé ọmọ lárọ́wá ni o aṣọ lárọ́wá ló máa ń wọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ọwọ́ yẹlbàtún kọ́mís máa yùsọ́mà tèbìlá rìṣàn bìjẹ̀lábíyà yóò wọ̀ jẹ̀lábíyà ويسمى في الأردن بالدشداشة هذا القميص الطويل yóò wọ jàlàbíà tó gùn yìí wọ lẹ́bí ní àdẹ́tì tó ṣe wípé òun náà ní ṣe sí ẹ̀kọ́kọ́ ma wọ̀ tẹ́lẹ̀ ayẹl básahu ọkọ̀dé ìfàsùn ìmáàmá síbẹ̀ ìlọ́wà alẹ́tọ́bùsh yóò wọ fìlà yóò tún wọ wéláwà ní sí iṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀ ní ọ wọ ìdá bí imal ayyam yataghayyar ziyuhu tamaman wọn gbọ́dọ̀ ṣe ń gorí ọjọ́ ẹ̀ẹ́kan rí pé kíni ẹ̀ẹ́ rí pé ìmúra rẹ̀ ń change completely fàyàkọlá kàmí yóò bọ́jọ́ làbí àdànù ni wẹ̀yìn bọ́sù jákẹ́ẹ̀tì yóò wọ jákẹ́ẹ̀tì wọ̀tàbántọ̀n yóò wọ jíǹsì nǹkan àti ìgbọ̀nfọ̀lọ́n fún mọ́ wáyà zọ́ọ̀lì ìsáyì ò ìsáyì bí ó ṣe máa lọ nu tí ó máa fẹ́ láti bá ìjókòó ìgbà tí àsìkò tí ẹkọ́ lómi pálámẹ́ǹtì lọ́dún mẹ́rin ní àgbélò kan bá tó tí ó bá padà jáde sọ́ra ṣọ́ọ̀ṣọ́ lẹ́rẹ̀ dáńkẹ́ ṣọ́ọ̀ṣọ́ lẹ́rẹ̀ dákọ̀rẹ́ àti ìbàdàmà ẹ̀kan rí kó ti di ẹlòmí yàtọ̀ sí ẹni tí ó wọnú pálámẹ́ǹtì ní ashley máa bá nítorí kí kọ́ra lẹ́ ashley ayọ̀ gáyìr nítorí ẹ̀wọ̀ pálámẹ́ǹtì ni pé òun fẹ́ lọ chẹ́ǹjì nǹkan kò lè pọ́sìkò kòkòrò ọmọ fún láti lè rí nǹkan yí padà hábàrá yí wọ́n ní ráyí tèmi lélẹ́yìn lè ní ìgbọ́ ti lè mọ́ yọrọ̀ ṣẹ̀rọ ní afúsàwọn nípa àwọn tó ṣe yí pé wọ́n nominate ara wọn láàánsọ̀wọ̀ ahadan wọ́n ní ní advice anybody sọ́n kánà sọ̀láfíyàn ẹni yóò bá jẹ́ sọ́láfí àwòkánà ìhùwàníyàn àbíkó jẹ́ ìhùwàní àwọ̀ ayé ìzìn áàkà àbíkó jẹ́ any other party لأنه سيتضرر يقينا في هذا الترشيح لنفسه torí pé yóò padà kó ìnira látara ìnominati ara ẹ̀yí àwọn ọmọ ẹ̀ta aláàdínnáàkì ẹ̀wà rẹ̀ ni tí òun fẹ́ vóòtù ní ti ẹ̀mí wọ́n ni fa'ana máa máa jẹ́ àfisọ̀ ààrùn wọ́n ní èmi pẹ̀lú tó wá níbi ìbéèrè yẹn ara mi bá rí jáfe ìṣọ́rìl akbar mo rí ní abẹ́ ipé káàkiri aburú tí ó fi tóbi jùlọ ìṣọ́rìl asghar pẹ̀lú aburú kékeré anáwó yajibu an nakhtara ulai islamiyin wípé ọ̀ràn yẹn ní káyìn àwọn islamist yìí mo fẹ́ ká má kì í bá yóò káyìn àwọn islamist yìí ọ̀rọ̀ ṣì ń padà bọ̀ lórí ẹ̀ inṣàlá alladhina radu bi anfusihim an yuqi'uha fi hadhihi al-mahlaka àwọn tó ṣe wípé wọ́n yẹnu sí fúnra wọn láti lè para wọn fa inna wujuda òun fil barlaman torí pé kí ni privacy tí wọ́n nínú parliament akọ́lù sharra min wujudi al-ahzab al-ukhra aburú rẹ̀ kéré sí aburú àwọn parties sókù tó ń bẹnu parliament kàṣíyọ̀ yìí gẹ́gẹ́ bí àwọn communist wọ̀lbáàfì yìí àti àwọn báàfì wọ̀dáàfì yìí àti àwọn atheist ọ̀nàhùzáníkà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pọ̀lìdáríkà torí eléyìí kuntu ansaw ikhwanana mọ́ advice وأما ياوى أن يختاروا البرو الشاحين الإسلاميين لتكي وين أواتي وجاء كونتستان سونجاء إسلاميش أجواء ماكي والحقيقة لابد أنكم قرأتم يعني لأول مرة يظهر المرشحين الإسلاميين والفترة الكافرة في البرلمان الأردني وني أينه هكا في الفولفوفن أو الإسلاميش ها àwọn islamist àwọn contestants tó jẹ́ islamist àwọn ni wọ́n pọ̀ jù ní pálíámẹ́ǹtì Urdun for the first time láàkín ṣùgbọ́n hana la àtẹ́kìdò anáwọn sọ́fẹ́ ẹ̀tẹ̀tẹ̀rún náà yẹ fọ́lù dárí wọ́n ní mi lérò mi ìdájọ́ ọkàn wípé wọ́n lè rí nǹkan kan gbé ṣe أن يفعل بانتخابهم شيئا يغيرون البرلمان أما التي وضعت لهم pé wọ́n wà lè rí pálíámẹ́ǹtì change kúrò níbi nǹkan tó ṣe pé kí ni lórí ìlànà tí wọ́n gbé kalẹ̀ fún wọn فلذلك نتوريلي أعتقد أن الذي يرشح نفسه وأن يجب جيوكا ونطين توان دومينيسيا عارني شان شان العالم الذي قال عليه الصلاة والسلام في حقي كيف رأي ذلك كيف أفول ناسي فيعني صلى الله عليه وسلم فارته مثل العالم الذي لا عمل بعلمي أكجوه ونما تيوفي ما رشيشه كمثل السراج يحرق نفسه ويضيء غيره ولا يجد يعطفني تشكون جرى شبولت مالا سلام ويلوني فهذا المرشح لنفسي يعني تشكوه أم نومينيت عليه يحرق نفسه أم بانو عليني ويضيء قليلا لغيري ولا تمالا دياء ويلوني ولكن النتيجة شنهار زوج طبش ينطفئ السراج كله أتطعب الدولة fọ́lá yẹ́dùkọ́ lọ́wọ́ òun yùsọ̀dọ̀ òbí tó ìgbókò wà ní sí mọ́lẹ̀ kan táwọn èèyàn ó fi tàn mọ́lẹ̀ mọ́ هذا رأيي في السؤال eléyìí ráàyè tèmi nípa ìbéèrè tí wọ́n béèrè so Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n sọ eléyìí so dé ìparí nǹkan tí wọ́n sọ so amọ̀kànní kí n tún eléyìí ká àti kí n tó kà yìí a jẹ́ kí a mọ̀ position sheikh al-albani alayhi rahmatullah yàtọ̀ sí táwọn èèyàn tí wọ́n fi ń tẹ̀sán sheikh wọ́n gbà pé èèyàn máa nominate rẹ̀ ẹni ò bá jẹ́ ìkọ̀wání kò bá jẹ́ sálàfí ẹni mùsùlùmí tó wọ́n nominate rẹ̀ torí wọ́n gbà ètò kò sí ó máa fi ṣọ́ rẹ̀ so débi pé wọ́n fi àpèjúwe èyí títí wọ́n fi ṣàpèjúwe pé kódà ìdí ìmúra gẹ́lẹ́ ti mọ̀ páwọn ẹni wọ̀nyí ni wọ́n ti ń change ni torí pé ọ̀tọ̀ ní wáṣọ tán wọ̀ kan tó wọ̀ bẹ̀ nígbà tó ti pọ́wọ́ ọbẹ̀ yìí wọ́n ti ń di aṣọ wọn so nígbà tí wọ́n bọ́ta aṣọ tán gbúgbúrò ń bẹ̀ náà ń padà ń wọ́nì torí tó ń bí nípa kí ni àwọn náà ti lajú ṣé ti tàn mú àpèjúwe tó kéré jù wá nínú àwọn kan tó máa ṣẹlẹ̀ sọ èyí tó kéré jù táwọn èèyàn ó máa tètè máa rí ní ìta so eléyìí gẹ́gẹ́ bí n tí a sọ a máa rí ní fatawa jidda fatawa jidda ọdún Fatawa Jidda on the 31. So, Hari wọ́n láwọn encourage anybody láti contest. Ṣùgbọ́n káwọn èèyàn bá contest àwọn Islamic káwọn èèyàn dìbò fún wọn. Torí pé pẹ́pẹ́sì wọn ni ó bẹ́ta àwọn tó kú ni. So, then kí àwọn èèyàn ká dìbò. In fact, wọ́n pè ní kí ni ọ̀rọ̀ èèyàn pé ká dìbò fún wọn. Torí pé ìdìbò fún àwọn Islamic yẹn ni bó ṣe yẹ pé wọ́n á ṣe ra wọn báṣubàṣu lọ́hùn ṣùgbọ́n ìmọ́lẹ̀ díẹ̀ sí wà táwọn èèyàn ó rí ní níbẹ̀ pé wọ́n rí jíjì àbúrú so bí òṣèlú kò mọ̀ ní ọmọ ó fẹ́ ipá dánwò tí ó ṣẹlẹ̀ sí àwọn yóò ọgbùrú tó ṣe pé wọ́n rí jíjì ń bẹ̀ lọ so ilé ìfọ́tí wa ṣe kàlùbárí tàti múwá tàmúwá náà ilé yìí ti fẹ́ fọ́táwà tẹ́gbẹ́ta bá ń kẹ ní èdè ẹ̀ta ní áfẹ́ríkà tó ń kàlì 90 tó ṣe pé sheik ali rahmatullah tí wọ́n sọ náà ọmọ yáwà yìí wọ́n ka ọmọ yáwà yìí ka fatwa sheikh al-albani alayhi rahmatullah bẹ́ẹ̀ ni fatwa sheikh ali hasan al-halabi alayhi rahmatullah ṣe ń ta ipé wọ́n ní káwọn èèyàn tí wọ́n lọ dìbò ṣe sheikh ali hasan al-halabi gbà pé èèyàn lè contest náà ṣé wọ́n gbà pé èèyàn lè contest àbáwọn náà dúró lórí mọ́kífù àfáwọn lórí kí wọ́n context the same mọ́kífù náà làwọn àtọ̀fáwọn jọ mú ṣùgbọ́n ọ̀rọ̀ pé ká dìbò náà the same mọ́kífù náà mẹ́jọ mú kí wọ́n context the same mọ́kífù náà mú kí wọ́n dìbò the same mọ́kífù náà ni wọ́n ń pẹ̀lú àbọ̀ wọn ṣùgbọ́n ta la máa dìbò fún àwọn padà change mọ́kífù wọn níbẹ̀ gẹ́gẹ́ bí a ṣe padà mọ́ ọ ṣe ní àlàyé náà fátọ́ tó mọ̀ yá ìka ìyẹn ọ̀rọ̀ tí Sheikh Al-Hasan Halabi tí wọ́n sọ yẹn ni ọ̀rọ̀ yẹn in tó fọ́nì ò ní pé tí a bá lọ sínú Twitter and Sheikh Ali Hasan Al-Halabi Ali bin Hasan Al-Halabi Ali bin Hasan Al-Halabi tàwa lọ sí Twitter and wọn ni ta lọ wo that same fatwa tí ọmọ ìyá tó ta tó ń sọ pé Sheikh Ali halabi wípé wọ́n ní káwọn èèyàn lọ dìbò ní. náà èmi tí mò ń sọ̀rọ̀ yìí èmi gẹ́gẹ́ kọ́mẹ́ǹtì sí abẹ́ kìíní yẹn fatwa wọn was twenty eight ten twenty twenty ni wọ́n kọ èyí tí wọ́n kọ yẹn èyí tí wọ́n kà jáde ó ní fídíò tí wọ́n ṣe lórí ẹ̀ wọ́n tún wá kíkọ́ ní tọ́kọ̀ yẹn wọ́n tún gbé sórí twitter andrew ní twenty eight ten twenty twenty èmi gẹ́gẹ́ wọ́n kọ́mẹ́ǹtì síbẹ̀ ní twenty eight ten twenty twenty yẹn náà fẹ́ni tó bá lọ sórí twitter ndu sheikh ali bin hasan al-halabi àmàrí eléyìí níbẹ̀ twenty eight ten twenty twenty bàbá wo òní ìnígẹ̀gẹ̀ fúnra mi mo kọ́mẹ̀ntì orí ẹ̀màrí jumat afrikẹ́mi sẹ́ńgbà tí wọ́n sọ aspect tó ní ṣe pẹ̀lú pé kí wọ́n dìbò yẹn tán mo wá kọ síbẹ̀ mo á ń bẹ́ẹ̀ mo á ń bẹ́ẹ̀ tó ń pàkíyèsí wọn ìpè àlejò sheikh يفرق بين الترشح والانتخاب أليس الشيخ يفرق بين الترشح والانتخاب الشيخ الباني شيخ تنوري فاسل شديد وديفنشيت لاعي الترشح إما كونتست والانتخاب أتي الفوتسمو فقد قال الشيخ ما الشيخ الألباني سو موافقين ني كوتا نون كوتني نحن نقول نحن نقول Sheikh Albani àwọn sọ la nanfa'u musliman a advise musulmi kan an yurashshiha nafsahu ipe kí ó nominate rẹ̀ fi hadhihi al-intikhabat níbi àwọn elections wọn fi kulli al-bilad al-yawm fi kulli al-bilad fi kulli al-bilad al-yawm ní gbogbo ilẹ̀ ayé al-yawm lónìí li anna al-hukumat torí pé àwọn gọ́ọ̀mẹ̀ntì nìyẹn la tahkum bima anzala Allah wọn ṣèdájọ́ pẹ̀lú tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ wáábí ṣe kàgbá ní bèèrè lọ́wọ́ ẹni tó bèèrè question lọ́wọ́ wọn ṣe kàgbá ní mo tún sọ again àfihàn kó ẹnu kó nahnu naqul ṣe kàgbá ní àwọn sọ la nanfa'u musliman a advice musulmi fi hadhihi intikhabat ní gbogbo àwọn elections yìí fi kulli bilad ní gbogbo ìlú àlìyá òun lónìí àti gbogbo ìlú ayé ní àlìyá òun ni anel hukumat torí pé àwọn gọ́ọ̀mẹ́ntì ní làákàkún bí máa ń lọ lọ́wọ́ wọn àṣèdájọ́ pẹ̀lú tọ́nà ọmọ sọ pẹ̀lẹ́ wàá bí wọ́n ṣe lè kílẹ̀ eléyìí a mọ̀ rí nínú silsilatul huda wan 21 òun sọ pé iṣẹ́ kalbani ti sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ tẹ̀sí ọ̀rọ̀ ìtìkáàbù ní kí tó pọ̀ jẹ́ ṣe rẹ̀ ni so ló jẹ́ pé sheik ali hasan halabi àti ọmọ ìyá ìka ọ̀rọ̀ wọn wọ́n sọ̀rọ̀ ń pa ti ìtìkáàbù ní ọ̀rọ̀ tààrà ṣù position kan náà ni wọ́n mú pẹ̀lú afá wọn ni gẹ́gẹ́ bí a ṣe máa mú jáde insha Allah náà àwọn míì máa ń fi tì sí sheikh al-Albani alayhi rahmatullah wọ́n ti ti sí ọ̀dọ̀ wọn wípé sheikh al-Albani wọ́n gbà pé yẹn lè lọ contest àbí kankan ni so kama lọ sí sáìtì sheikh ali hasan halabi yẹn kúlù falafiyin èyí pàwọn ni wọ́n ń darí ẹni so ní 2011 1230, 2011 so wọ́n sọ̀rọ̀ lórí eléyìí tí wọ́n kọ́mẹ́ǹtì ní ibi táìtì wọn yìí ni káàmọ̀ sí kúlù sàlàfí yìí ni wọ́n ní alẹ́bí kánà yufti fi ìṣẹ̀kúná èyí tí ṣẹ́kù wa tí wọ́n máa fi ń ṣe fatwa ádámù jawazi zalika mutlaqan lakinnahu jawwada al-intikhab wọ́n ní òní pé kó wà permissible generally lakinnahu jawwada al-intikhab ṣùgbọ́n wọ́n sọ wípé a lè yàn látọ̀ṣe àlè kọ̀fẹ́tì ni nígbà bí ti a rí al-asla fi amri mafurudin lámàánà sọ nílùú ipe ká yan ẹni pé ṣepọ́n ló fi ga jù níbi ọ̀rọ̀ ṣe pọ́ ìjọba ti ọ̀rẹ́ ní ìpóòzẹ̀ ìlú wa lórí ṣe eléyìí alamari nínú kíni ní kullu salafiyin ní pósì tí wọ́n ní 12 30 20 2011 12-2011 bákan náà Sheikh Ali Hasan Halabi ní 13 ní 3-2-2014 3-2-2014 um, wọ́n ìtún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ iná ni wọ́n ní ra'ayna bi tajriba ra'ayna bi tajriba akiri bi tajriba pẹ̀lú kíni pẹ̀lú tẹ́jìrìbà ẹ̀kspíríẹ́nsì ní fáṣọlá àkṣẹ̀rì tẹ̀jọ́rì àfihàfihà ibi ọ̀pọ̀lọpọ̀ àwọn experiments tó ní ṣe pẹ̀lú politics fi adam baabu ní ìpọ̀rọ̀tàn sọ ìfẹ́ wà á mọ̀ káwọn ìṣèhàdíyà ńlá ṣùgbọ́n ṣe ìṣèhàdíyà ni àbíkọ́ ṣe ìṣèhàdíyà fàyàkẹ́lì ìṣèláfin kúndán eléyìí ló máa yàtọ̀ àláti lùkàn sí ìlú kan fàyàkẹ́ ولتغير من أبطى بها من الأشخاص وتنوع الظروف المتغيرة هنا وهناك سئلينا وتنصر ní ààyè àìkan náà nínú interview tí wọ́n ṣe fún wọn náà ní Jordan ní lára nǹkan tí wọ́n sọ wọ́n ni pé ìrìbàyé àti alẹ́bíkà ma ríbi táwọn ti yàtọ̀ Sheikh Albani vienna so tó pé Sheikh Albani àwọn tó rọ̀ nípa Islamic So أي Ali Hassan في مجلس النواب Majlis al ليس مجلس إفتاء هو شركة دي فتوى حتى ننتخب الأعلم طاف ما ينتشفون لوني مجو في الدين إبياسين والأكثر تبينا طاف ما ينتشفون ياسين لكوجو فإذا آه، وجد الإنسان الأنفع والأفضل المجتمع ما تعبار ينتشفون لوني لوجه tó dẹ̀ dájú fún àwùjọ sẹ́yàkún wọn afdal òun yóò dájú lè ánà wùnà kàmẹ́nu wọ́n dá yínú torí pé ara ẹni tó ṣe pé ó ń ṣẹ̀sìn láì sẹ́rìn ilẹ̀ àlẹ́sìbì ó ń ṣẹ̀sìn ṣùgbọ́n pàtì rẹ̀ ló ń ṣiṣẹ́ fún aoli ṣáàkì yìí àbí fún ara rẹ̀ òmájísù nùwàbù wọ́n ní pálíámẹ́ǹtì májísù kàdàmàtì yìí ibi tá ti máa rẹ́ńdà sábìsì ni táwọn èèyàn jókòó wọ́n jókòó bóun ó ṣe é ṣe pọ́jẹ́tì àwọn kankan constituency nǹkan kan mọ́ra wọn ní so wọ́n mọ́dù alẹ́ ọ̀dún aṣọ́rọ́ fún yìí wọ́n ní eh, àmọye ọdún ló ti lọ ní Jordan tìmọ̀jálìsì ní àbíyà nínú pálíámẹ́ǹtì ní wọ̀làmnára ayé àdáwà ní dáhìlì mẹ́sàn-án wàbí ọkùn Islam àríbi tí àwọn tán wọ ọbẹ̀ sọ pé kàlùbá ní sọ pé àwọn Islamist ní wọ́n ti wọ ọbẹ̀ ní ipe for the first time ní so lẹ́yìn yẹn ní àmọ́yé ọdún ló ti wá lọ again káwọn bá Sheikh Albani ti kú ni káwọ ọ̀rọ̀ tí wọ́n ti sọ Sheikh Albani for the first time àwọn Islamist ni wọ́n pọ̀ jù ní parliament lẹ́yìn ikú Sheikh Albani alayhi rahmatullah káwọ àsìkò tí alábíyẹ̀ṣẹ̀ ń dúwà ń sọ̀rọ̀ yìí wọ́n á ní kí ni àwọn yíẹ̀sì ti lọ nínú parliament ní ààrí ibi tó ṣe ní pé kí ni ولم نرى أي دعوة من داخل مجلس النواب أري أني كور nínú pálíámẹ́ǹtì للحكم الإسلامي ipe káwọn في الإسلام أو تنفيذ àwọn الإسلام ta alim islam مستدركا أنه لا يجوز أن يكون هذا مبررا بالباطل لبعض الأفكار التي تكفر في المجتمع وفي الأمور وأبدالها يعني بإنترفيو تي وجرانتي so that is àwọn tó interview wọn náà tí abáwá màá fẹ́ ka ọ̀rọ̀ wọn kan at the same time kí n play audio yẹn ni so audio interview kan bẹ tó ṣe pé wọ́n ṣe fún Sheikh Ali Hasan al-Halabi alayhi rahmatullah so how we can play audio yìí nígbà bá ti ẹ̀ padà ka kìíní ẹ̀ jáde nìyí.

دافع ليس وجوده أو نفيه متعلقا بفتوى من علي أو زيد أو عمر وبالتالي نحن نتعامل معه التأمرات ولا ابتداء نحن نعتقد أن الصورة الإسلامية تختلف عن الظروف البرلمانية والديمقراطية نعم bí ẹ̀ tí mo pè yẹn wọ́n ní ọ̀rọ̀ pàlámẹ́ǹtì ní reality ní tó ṣe gbọ́pọ̀ sọ àìsẹ́ ṣe àti ìṣàn ń lò nínú káàkiri káàkiri wọ́n وان ń aise se so ṣùgbọ́n ṣé a máa fi sí ipò ṣúrọ̀ ní ìsìlámù kan ní kò kì í ṣe ṣúrọ̀ ìlú ìsìlámù ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ṣúrọ̀ tí alukurani ń sọ tí àwọn mùsùlùmí àwọn afẹ́ẹ̀sìn kan sọ wọn ní pálámẹ́ǹtì yàtọ̀ sí i. أعتقد أن البيان ليس بمثل طبعا طبعا لأن الذي يحرك وذلك الديمقراطية هو الأكثرية فنحن نرى في العديد من البرنامجات العربية والعالمية من قد لا يكون أهلا لأن يقود أسرة so wọ́n ní torí pé ta bá wò nínú pálámẹ́ǹtì yìí àwọn tó ń kọ̀ǹtró ẹ̀ ní majority ló ń kọ̀ǹtró ẹ̀ ní so yá majority ń tán ríjì tó bọ́ fún ọlọ́run bá wà bí tó takò fún ọlọ́run bá yẹn kò kò ráwọn tí majority ní ló máa kọ̀ǹtró nǹkan wọ́n ní torí náà a rí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó ti ní pálíámẹ́ǹtì náà nì ẹlòmíì ń bẹ àti mẹ́mbà nínú pálíámẹ́ǹtì pé kò qualify láti jó lórí ilé that is ẹni tó kọjá head of the family òun ìyàwó rẹ̀ àtàwọn ọmọ kò qualify láti jẹ́ head of family nì. ẹ̀kọ́ ìyá ọ̀gbọ̀n ni ó ń bí sí ìyá wọ́n ń tẹ̀lé wọn ولا قدره لهذا الموقع إلا ماله أو الدور الاجتماعي so wọ́n ní nǹkan tó gbé débẹ̀ yẹn owó tó ní ló gbé dénú pálámẹ́ǹtì àbí torí social provision rẹ̀ tó ní so àbí torí àwọn èèyàn rẹ̀ ní tó gbé débẹ̀ yẹn kò yẹ kó wà ń bẹ̀ náà ní tó wà nù pálámẹ́ǹtì yẹn. أنا أقول لا في الحقيقة شيء اسمه أراعي العالم وإنما هذا يتغير بتغير الواقع ومتغيراته وانعكاساته وارتداداته فالذي نعتقد أن الشورى شيء وأن الديمقراطية والبرلمانات شيء آخر wọ́n nìkan táwọn gbà nípa àjọkàn tó dájú ọkàn síta òun tó ṣúrọ́ one thing ni democratia another thing ni méjèèjì ò jọra wọn ni. نحن لا نزل تبرر ذلك الجهاديون المدعون وآلاء السريون المخالفون عندما يكسرون الممالات ويحكمون على أهلها بالردة wọ́n láwọn oníṣẹ́ àṣejù bí àwọn jihadiyun àwọn tẹ̀kṣùrìyún àwọn tó ṣe pé wọ́n máa ń kàfàrà pálámẹ́ǹtì máwọn tó ṣe wípé wọ́n ń bẹ́ńbẹ́ pé tó bá ti wọnú pálámẹ́ǹtì òtítí kèfèrí àwọn oníṣẹ́ bẹ́ǹtì ti wà. وفعل سيء لا نقبل فيه حسن ثلاثة من أشهر البرنامج ẹni ẹ bẹ̀rẹ̀ wọ́n ní a máa ṣàwàgbọ́yé bí ọ̀rọ̀ yìí pé kéèyàn contest kó nominate ní pálíámẹ́ǹtì ní pé nǹkan tó wà pàmì síbù wọ́n ní àárí ìkọ̀bíyẹ̀ fún òkúrọ̀ eléyìí ọ̀rọ̀ mi ni ẹ jẹ́ ká mọ gbọ́rọ̀ wọn lọ. ان واقع البرلمان لا يغيره فتوى مني ولا من الخارج ولا من غيري لان هذا آه، امر اصبح للاسف موجودا في انحاء العالم شرقيها وغربيها عربيها ومدوليها وبالتالي القضية ليست متعلقة كما قلت بشخص أو فتوى ومع ذلك الفتوى التي كان عليها شيخ الشيخ الألباني نعم. أنه لا يجيز الترشح ابتداء so wọ́n ní táwọn kan sọ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ pálámẹ́ǹtì ìpè reality ni pé kò sí bí ẹ̀ka ṣe lè sọ pé abẹ́ sáfù gbogbo olùwáyé náà ti ń lò sí wọ́n ní ṣùgbọ́n in tí ṣèkì wá wà lórí ẹ̀ òní pé ṣèkì àlùbá ní ó sọ̀pọ́tì kéèyàn nominate ara rẹ̀ kéèyàn contest ti dá àná àti ní ìtàsìn wọn sọ̀pọ́tì ẹ̀ ìfìdámi àti forces wọn sọ̀pọ́tì ẹ̀ ni. هو تزكية للنفس في موضع لا يجوز فيه أن تزكى الأنفس so oníṣẹ́kà bá sọ pé ẹnìyẹn ni ó fọ́rọ̀ ẹ̀mọ́ ní ààyè tí ẹ̀kọ́ ti fọ́rọ̀ ẹ̀mọ́ àti kààyẹ níbi fàtà àwọn ẹni. وهذا لا شك موضع من مواضع الولاية ومن موضع من مواضع المسؤولية ومن مواضع القيادة للأمة لا يجوز التصدر له ولا طلبه لكن في الوقت نفسه ما دام هذا الامر واقعا ما له من دافع فشيخنا رحمه الله كان يجيز انتخاب الاصلح so wọ́n ní bàtí tí wáyé pé reality ni kì ní ọ̀rọ̀ parliament sheikh wa ni wọ́n máa ń ṣe ìdáàdà kéèyàn yẹn ẹni tó wà asra tàbí ìtìdáhàn kásọ̀rọ̀ ìbílẹ̀ ìpìlẹ̀ ní so wọ́n ṣe kí ní wọ́n support our shop ثم بجريالي كتير دوا فرباني شيك الألباني يجيب انتقاب الأصلع ما أبون كتان صعب الأفضل الأقل مفسدة مع التنبيه هنا أنه ليس أن يكون الأصلح والأقل مفسدة هو الشيء صاحب اللحية ó máa jẹ́ àṣùwà ní àyè yẹn ní àbẹ̀ni tó ṣe kó jẹ́ dòktóru ṣẹ̀ríà ní. صلاح المجتمع كان يعتقد أن المجالس الجنرالية مجالس صدمات قد يكون الشيء خبيرة أو وجه من وجوه العشيرة يقوم بالإصلاح ويقلل الفساد. So wọ́n ní àti ó lè jẹ́ pé torí pé pálámẹ́ǹtì ni ó ti di ayé àdàmà àti ibi téèyàn ti ń ṣe àwọn sáfíìsì ni téèyàn ti rẹ́ńdà sáfíìsì fún community téèyàn ti wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè bẹ pé lórí ìjọ olórí tribe kan òun ló máa wà ń bẹ̀ tó ṣe pé a ṣe aṣetébù ọ̀rọ̀ àwọn tribe ẹ̀ níbẹ̀ náà nǹkan mọ́ra wọn ni so ẹni pé ọ̀rọ̀ ìtìkáàbù àwọn tó ń jáwé ìsàmì yóò ti ṣe kàlùbárí sọ àwọn tí ń ṣe ìsìnkú ń bẹ torí àdìsí táwọn náà tún rí. العملية الإسلامية بصفتها الكلية أو بأفرادها كأشخاص أنا أولا كما قلت wọ́n bèèrè pé àwọn ẹ̀fọ́n sí ṣọ́wọ́n ọmọ ṣọ́wọ́ fún ọmọ lè ṣe dáadáa jù lẹ́nu. أنا به الصلة وكنا فوق الصوت وثلاث أصوات المعرضون ṣọgbọ́n nǹkan tó sọ wọ́n ní àwọn wà against kéèyàn nominate ààrẹ wọ́n sọ ṣéèkì lákọ̀ọ́kọ́ wọ́n sọ tí wọ́n náà àwọn wà against kéèyàn nominate ààrẹ. لوجوه انتخاب الأصلح ويبقى الأمر الواقع wọ́n ní ipé káwọn sọ pé káwọn èèyàn yán ẹ̀ torí bí alìtì tó fi wà lẹ̀ ní pé káwọn yán alásùlá. فقلت بأن الأمر يكون بالخيار لعامة المسلمين وأن ندخل إلى الناس في بيوتهم لنبين لهم آه، الأمور بحقيقتها وبواقعيتها دون أن يكون هناك تأثير علمي أو تأثير آه، فكري أو حركي على الناس بحيث يجمع صندوق الاقتراعات الأكثرية لهذه الجهة أو الأكثرية تلك الجهة نعم الله تعالى لم يكن جماعة الإسلام المسلمين وقت لم تتكلمون بأن كما تطبقت في مصر وهل هناك فرق بين جماعة الإخوان في الأردن وجماعة الإخوان في مصر؟ جماعة الإخوان المسلمين يعرفون أكثر من غيرهم أننا لهم مخالف so rábẹ̀rẹ̀ ń pọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ mùsùlùmí títí tí wọ́n lọ sọ pa àwọn agbọ́wò àwọn ọmọ ìyàbẹ̀ pọ̀ tẹ́ wọ́n wò pé nìyí ní ìjẹ́ pé kó yán mọ̀ ní kágbọ́ fi sí ìpò sí fún ọ̀dọ̀ mọ́tò ẹ̀kọ́ mùsùlùmí ni. فشيخنا الشيخ الألباني رحمه الله كان مخالفا لهم في عقل ذلك wọ́n ní ṣéka àwọn oníṣẹ́ka àgbà ní ọmọ ń takò wọn nínú ilé wọn gẹ́gẹ́ nínú ilé wọn gẹ́gẹ́ láti nílé àwọn ẹ̀kọ́ àmì lórí ṣéka àgbà ní wọ́n ń takò wọn. كان يستقبله الإخوان المسلمون في دونهم كل الإخوان المسلمين wọ́n nígbà Sheikh Albani kọ́kọ́ dé Jordan ni àwọn ìwọ́n ní oúnjẹ ní Jordan wọ́n máa ń invite Sheikh Albani wá sọ́dọ̀ wọn láti wá ṣe lecture fún wọn nìyẹn. Sheikh Albani máa ọ̀nà invitation wọn ọmọ àpàwọ̀ yẹn síbi súnà wọ́n ti yẹ àkídà tó lálàáfíà ni. ṣùgbọ́n wọ́n ṣe sùúrù fún Sheikh Albani wọ́n ṣe sùúrù fún nákùdù statisticism Sheikh Albani tó ń ṣe sí àwọn àgbàwà so wọn ṣe sùúrù fún Sheikh Albani fún àwọn náà kìí ń ṣe fáwọn àgbà àwọn olórí wọn ni bí asambanna bí Said Qudri ní wọn ṣe sùúrù fún Sheikh Albani وعذروا من من من كان يلقاه وجلدوا من من فاضل بينه وبين جماعته هذه الحزبيه àgbà ní wọ́n bọ ikọ́ tí wọ́n ní káwọn èèyàn jìnà sí wọn nǹkan àtàrí pé wọ́n sọ nǹkan tó ṣe pé kò fi àwọn wọ́n ní eléyìí ní ṣùgbíyà ni eléyìí ní ṣùgbíyà. wọ́n nítorí eléyìí àwa ni à ń kádànù ní ìṣbíyà ni a lè ọmọ gbádànù lọ ní. ìṣbíyà kan ní ìṣbíyà أن تقبل الآن باب التسجيل هذا أنه حرام هذا أحد الأبواب وكتبت فيه أن يبرك يا شيخ ẹni tapọ̀ àwọn ẹ̀kọ́ ní ẹ̀rí reject wọn ẹ̀ẹ̀ní dìbò fún wọn nítorí pé ìdíyà tó ń ṣe wọ́n ṣe kótó pé wọ́n jẹ́ ìkọ́n so wọ́n ní bẹ́ẹ̀ ní eléyìí lára àwọn iṣu àwọn tọ́pìkì tó ṣe pé àwọn ti sọ̀rọ̀ lé lórí ni. قبل نحو 30 سنة بعنوان البيع بين السنة والبدع المجمعية الإسلامية لقدت فيه البيعة الإخوانية التي نشر Ọláwọn ti kọ síra lórí eléyìí ní nǹkan bí more than thirty years ago ni nǹkan bí more than thirty years tó ṣe pé àwọn ṣe náà dúkìá season fún bí àtàwọn ìfọ́nù máa ń ṣe ni. So bí àtúnṣe kan ṣe fún olórí àwọn mùsùlùmí ṣe fún olórí ẹgbẹ́ wọn ni. wọ́n ní apart from ìyẹn ni a ní aláwọn observations tó pọ̀ bí àyè tó ní ṣe pẹ̀lú pé afambáná onísúfí ni. àbí tẹ̀síwù tí ṣe tẹ̀síkúdù tó ṣe àti ìjẹ́kàrí ti tẹ̀síkúdù ó gbọ́ eléyẹ̀ observations tà ní nìyẹn apart from ìsbí àti àwọn ìkọ́nù ṣe. wọ́n ní kò gbọ́ yìí wọ́n lè dé sí tẹ̀síkúdù. كفار المسلمين مش علم الريال فرطاوي وعلم الريال الحقيقة أكبر في أن أن نبين في هذا المجلس الصغير أو اليسير ملاحظاتنا على نساء المسلمين wọ́n ní àyè yóò lè tó wa láti lè sọ àwọn observations wa lórí àwọn akọ́wọ́n mùsùlùmí àti àwọn criticisms wa lórí wọn ní àyè yìí àti ẹ̀kọ́ tí wọ́n ṣe pẹ̀lú ẹni tó jẹ́ oníròyìn yìí nìkò ní tó الكثير إلى نقل محمد الغزالي وهو من كبراء العلم في كتابه من عالم الحق في آه، حسن الغزالي وأفكاره والجزاء وبعض وسيله والأيدها وإلى آخر ذلك فالتنازل يقال كثير أختم جوابا على هذا السؤال بنقطة ذكرتها في آه، في السؤال يعني قولك بأن هل المسلمين هنا يختلفون عن المنطق الاخوان المسلمون لا يمكن ان يختلف احدهم عن الاخر لان طيب، الاخوان الاخوان المسلمون من جون تاخياتو في في آه، مصر في ايجيبت وانا كنت بحسب كياتو سراواني الجامع بينهم الحزبيه طيب، الجامع بينهم الحركيه التنظيميه ليس الجامع بينهم العلم الشرعي وانا كنت بحسب كياتو اكثر منهم من هو في العقيده الصوفيه كالتفريد اول wọ́n lè máa rẹ̀ ló ṣe pé lákìlẹ̀ òní sufi bí Said Hawa ẹ̀rẹ̀ ló ṣe pé lákìlẹ̀ àtọ̀làfíà bí Umaru Ashkoro لا نكفرهم ولا نخرجهم من المله wọ́n ní báwọn bá ti ẹ̀jú pé àtẹ́sẹ́ẹ̀dà àwọn ìkọ̀wánù ni àníyàn wọn kúrò mùsùlùmù ni àníkà fara wọn الناس ان الله وان الى الاكثر ṣùgbọ́n يعني أنا أقول هذا كلام غير صحيح أنا أعتقد أن هذا كلام غير صحيح وأن هذه المصيبة وضعها الغرب ليبلغ الإسلام. àti àwọn kọ́ ní ṣé wọn rò páwọn náà lè tún fi yín ṣe dáadáa wọn ní àwọn òrò púpọ̀ rẹ̀ jù ipe bí àwọn amẹ́ríkà ń kó wọ́n ṣe lọ pébùwé fún fún wọn láti dórí ti ní wọ́n ní ibi kàkúté ni wọ́n bẹ láti lè fi na ìsìláàmù ni so àdé ìparí ìtàrí ìtànṣe so ìtàlù ń bẹ ó ti ń ṣe òun ni ọ̀rọ̀ position Sheikh Al-Halabi ó fi rílẹ̀ wípé àwọn ní àwọn wá against tẹ̀sí bí afọ àwọn ṣe against tẹ̀sí kéèyàn contest wọn against ẹ̀ ṣùgbọ́n ká bóòtù fún yàn torí reality ni wọ́n dẹ̀ kó yé wa ipa wípé ìsọ yí pé afẹ́ bóòtù fún yàn kò necessary kó jẹ́ pé kí ni islamist anybody tó yẹ pé yóò bá lọ rẹ́ndà sáfíìsì níbẹ̀ ni anybody tó bá lọ rẹ́ndà sáfíìsì torí ẹ̀ Sheikh Ali Hasan Halabi ni wọ́n gbà kó ṣe pé orúkọ ẹ̀sìn àbí lọ́sọ pé pátì kan òun ah, ah, Al Salman èyí tí tí wọ́n dúró lé lórí òun ni eléyìí ìtàwọn náà dúró lé lórí òun ni àwọn náà gbà nípa kó ṣe pé kán ní kán dìgbò fún ìkọ́àmù ni so ẹ̀jẹ̀ wo òfin tí wọ́n náà kì í láti lè ká jáde ni. نعم eh, Sheikh مشهور wọ́n ní kí n tó gùn ọdún òyìnbó tí wọ́n ṣe pẹ̀ fún ìgbówó àmì sáìtì wọn ní fún ẹni tí wọ́n fẹ́ wò so sáìtì wọn náà ní almotu rosul fúrílẹ̀ ti Sheikh Mashur bin Hassan Al Salman so meshhur meshhur meshhur dot com òní so níbẹ̀ ni wọ́n sọ̀rọ̀ nípa àwọn àrètí kàbáàtì ni wọ́n ní àwọn náà sọ̀rọ̀ nǹkan tó ṣe kalẹ̀ hasan asabi tí wọ́n sọ nípa wọn ni. so lára nǹkan tí wọ́n sọ níbẹ̀ wọ́n ní fa sheikhuna al-Albani rahimahullah kana yaqulu intakhibu asla al-mawjud ẹ̀yìn ẹni tó ṣe pòun ló dájú náà tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. يعني اتق الله واجعل ميزانك في الانتخاب الميزان الذي يحبه الله وني اجمالي بالطاية والله ما يقول يقول شنو راني بي او الالكشن توفاشي ونككني الميزان الذي يحبه الله وصمو تجيب الله مباني فاسي ولكي يتدي الامر وني كيارو لكي يتدي الامر كورا لك لا إليكم بعض التفسير قليلا آه سؤال عن تخدم الملتحي شكل يعني توني مبا وصاحب الدين أن يعني يقول لها سأل جواب لا ننتخب من يخدم في هذا المجال والذي تيولو صعب نياية يلعية شخص متدين أن يقول لها لكن لا يحسن الخدمة شو بانكو لصعب داني وشخص مسلم صادق أنه يعني شايفة أمجا مسلم يقول له بعيد عن الكبائر تجن الآن وشاشة ويحسن الخدمة في أمود شكلي في أم خدمة في هذا المجال فأنه قد متدين أم هذا على ما تسواجي sẹ́ni tó lẹ́sìn tó máa ń ṣe ìrìnrẹ́fìlà dáadáa àti ilé ẹgbẹ́ ló máa ń gbàwẹ̀ ṣọ́gbà máa fi síwájú ni àbẹ́ni tó ṣe pé ó jìnà sáwọn kàbáìrò àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ ó máa ń jìnà sáwọn kàbáìrò yìí ó dẹ̀ tó máa fi ṣe. wọ́n ní àjẹwà náà mọ̀kọ́dúnmù ádá alẹ́rí yàkùnmù náà èyí tí ó ṣe kíkọ́ fáwọn èèyàn yìí láti síwájú fàádà amru mu'amili mu'amalat al-mawjud wọ́n ní ọ̀rọ̀ yìí ni a máa tìtẹ̀ ní tìtì pé nǹkan tó ń bẹ ni fanánù nára man wa aslah nas wọ́n lẹ́ni tí ó jẹ́ni tí ó dáa jù mú àwọn èèyàn tó ní khidmati al-umma láti lè fi ṣe khidma fún umma wà khidmati mujtama láti lè ṣe khidma fún mujtama àwùjọ wà yaqdi hajatihim tó dẹ̀ máa bá wọn bí àbùkátà wọn fàhálà lẹ́yìn ló ń tẹ̀kíbù ilé ìlàwà máa yìn so àjẹ́ òdí ọ̀kan jẹ́ ìsìlámìsì kankan wọn ní lò fọwọ́wàzínù náà wọ́n ní òsùn wọn ti tí wọ́n mọ̀wàzínù ṣẹ̀rẹ̀yà òsùn tó gbá ṣẹ̀rẹ̀ àmú kánà òlàmọ́ ní ọkùnrin àwọn afáwọn àmọ́ sọ wípé láwọn anna ìdáná rọ̀jùlẹ́nì wọ́n ní tí abárọ̀ tọkùnrin méjì tó bá ń bẹ́ wájú wa rọ́jùlùn tọ́kíyùn ìyàtọ̀ páyọ̀ lọ́wọ́ wọn la yóò sínú kìyàdà tàjú yóò ṣ wọ́n tọ̀kí yún wọ́wọ́rẹ̀ olùpáyọ̀ ọlọ́wọ́ bá ní o kò ń jẹ́ aráàmù kò ń jẹ́ lẹ́yìn kò ń ṣe nǹkan tí ó dání so ṣùgbọ́n kò lè darí ogun rọ́jùn ágàrí kejì ẹ̀ńdà òṣèlú ẹ̀fùjú òun ni kò kí díẹ̀ ń bẹ lára rẹ̀ ní wọ́n yóò sunu kẹ́rẹ́ tẹ̀ ju ṣùgbọ́n lè darí ogun نختار من من سلمانيا الأول والثاني شنو أكون بلا كيش الجواب نختار الثاني أني كيجي لمانيا قالوا الأول صلاحه لنفسي alákọ̀ọ́kọ́ yẹn ní ìjẹ́ ní dáadáa tiẹ̀ òun ló nìyẹn ọ̀fọ̀sọ́ọ̀dù olùṣẹ́ iṣu àìdá rẹ̀ yẹn ní òun ló mọ̀ bẹ fún àwọn ọmọ ogun wọ̀lẹ̀ umma kulliya àti gbogbo umma wà sáni fọ̀sọ́ọ̀dù wà lánàá sí ẹlẹ́ẹ̀kejì ní àìdá rẹ̀ yóò mọ̀ bẹ lórí tiẹ̀ wà khairu umma ti dáadáa rẹ̀ yóò mọ̀ bẹ gbogbo umma àwọn ẹ̀sọ́ fún àwọn èèyàn ju ẹ̀yìn ẹ̀yẹ tálámà ní kányà tọkùn lè tọ́ ìsàn lè sọ ìṣìkìr á nìyẹn ni tó ṣe pé kò ń ṣọ́mù sí ìsàn lọ ọ̀rọ̀ dọ̀ ṣe òun fi majlis ìyẹn ni tó ṣe yí pé wọ́n máa fi lè gbé kẹ̀kẹ́ kalẹ̀ nínú pálíámẹ́ǹtì ní yòókàlì fọwọ́nìrànlá tó ta kò fi rọrùn àfẹ́ fúdùn لا تجد تركني سنتوما شكوه عن ذلك كن وأن يكون عالما لأن كون كجاء لتبدا لسه لكن إذا كان عنده القدرة على أن يخدم الناس شو ما تقولني عبارة لا تلي شخدمة قد شو بعيس وين يعني ويتفانى في خدمة الناس شو ده شخدمة فاوية بنتي وبالش فلا حرج كسي بروبلم فنان معاملة من هي عن المعاملة الموجود èyí tí ó wà ní òdá mẹ́sìn àábà lò ní ìbálò pé kí ní ìtarí ní àrí nǹkan ní láàlùmọ̀síkòòdù àníbàlù ń bálò nǹkan tí ó sì ó ti exist already wọ́n ti gbé kalẹ̀ pé ń tá gbọ́dọ̀ ṣe ni so wọ́n ní ìfọ́nù náà lè yàkùrú haramu ní alẹ́ náà tẹ́kì majalis ní àríyà àwọn ọmọ yàrá tó ń sọ pé haramu ni láti lè yẹnyẹn sí payamenti hálùm kàhálì lẹ́bi yàkùrú àmì iṣẹ́ sí wọ́n rẹ̀ gẹ́bí ṣe fẹ́yìn tó sọ wípé ẹni tó ń jẹ́nàbà yóò làwì tásàlà tó bọ̀ kò bá lọ wẹ̀ fàyínlẹ̀ jẹ́nàbà lásẹ̀sì kò fẹ́ni jẹ́nàbà ò ní ṣe fi ni kò ní ṣubú fún kò ní kúrò lára wàyẹ̀ kò jùlọ bá ìlà yomi dín yóò rẹ̀ ṣe kí yóò mọ̀ bẹ̀ ní orí jẹ́nàbà fi ti jíjọ́ gbé bẹ̀ wàhálà láyà kúlù fi eléyìí ni láyà kúlù fi ákìlú ńlá وقع في مخالفة إذا وقش مخالفة أن تسعى فيك فإن هذه المخالفة تعامل معاملة غير غير الموجود إذا أما بالو مي بالو كتوشي المعاملة موجودة نحن شينم أم أبينا الانتخابات موجودة فنان أمام خيارين إخواننا غفر الله لهم في, في الانتخابات قبل أربع سنوات وخمسة التي جرى في العراق fọ́lọ́wọ́ máa yá wa níbi election tó lọ ní iraq nìjọ òun náà wá bá wa ìkọ́nù ní iraq wà tọ́lọ̀bù ráyà náà wọ́n béèrè kí ni ráàyè wa hal nantakhin amla nantakhin wọ́n béèrè sí pé ṣé kí àwọn káwọn elect àbí káwọn máa elect فكانت بعض التفراجها لأهل السنة وكان الشيعة لا يزال يتململوا فإخواننا المشايخ اختلفوا wọ́n náà wọ́n àfà ẹnu òkò lórí pé kí ni wọ́n sọ fún ọmọ ìyá yìí kúnà lè kó wá nínú wọn ní aṣọ fún ọmọ ìyá ní ràkáyẹn tẹ́kìlú ìfáàjọra ní àlè sọ́nà ẹ̀yìn ẹni tó jẹ́ pò kí ìtòjó ní sọ́nà kẹrù ní alfáàj nínú ẹ̀kọ́ ní ti abid olóore ju ẹni tó ṣe kó jẹ́ ni tí ó jẹ́ lẹ́sìn إلى الشيعة الله وشيعة الله فإخواننا الذين عليهم رموز المعروفين في العراق قاتلوا wọ́n ní àwọn ọmọ ìyá wa tó ṣe pé àwọn ni wọ́n jẹ́ tọ́jẹ́ tó pọ́pùlà ní òfin ìṣètọ́jọ́ leaders àwọn wọn participate ń bẹ̀ wọ́n alùsúnà ọ̀tọ̀ olùdíkọ̀ọ́bá àtàwọn alùsúnà wọn vote rádà fọlọ́mọ kọ́ta alùsúnà olùdíkọ̀ọ́bá ìgbà tí àwọn alùsúnà vote ní fárí ẹ̀ṣíà ìmọ̀ àwọn ṣíà dùn ọgbọ́dọ̀ àti kúwọ́tù ṣíà tẹ́sà agbára àwọn ṣíà bẹ̀rẹ̀ sí ọ̀nì ọgbọ́dọ̀ àti القوة تختلف يعني أشياء في سنة من السنوات ما كان يزيدون في العراق على 30 أو 50 و 30 بالمئة So Tala Iman was duly parted to that five uh, percent law. فجأة أزوى سنة في العراق أقل من قليل إخوان النقاط والانتخابات في العراق مخفين. So all of the taking àwọn ṣíà ní òdìpé àwọn ni wọ́n parapọ̀ níbẹ̀. So se o ṣé kì í sọ pé sábàrà wo ní ṣúná kò ṣe pé wọ́n kàn tẹ́sí kó dẹ́pọ̀ kí káwọn èèyàn a fún wọn sọ pé àwọn advice àwọn àwọn alùsùnà ní Iraq àwọn ọmọ ìyá àwọn bá wọn ní ẹmú àwọn do tó só a uma dìbò fún wọn so àwọn míì wọn padà boycott kì í so ó padà níbi sí pé àwọn ṣíà wọn padà níbẹ̀ nù só ọ̀rọ̀ wọn yìí ó pọ̀ bom lọ́bù pé wọ́n padà sọ̀rọ̀ ń pa ẹ̀ẹ́ pálámẹ́ǹtì inú jọ́dánì tí pé àwọn nílọ́rọ̀ táwọn ìgbà yìí ni àwọn súnmọ̀ ló pọ̀ jù nílùú yìí ṣe ń gọ́kàn kò ní kó kéré ta ló pààrọ̀ ọlọ́run bá jù nǹkan nǹkan wọn wọn ni tó tí gbogbo ayé bá wọnú pálámẹ́ǹtì yìí ṣe tẹ ní ẹ̀yìn ẹ̀yìn àwọn tó ṣe wípé ó ṣe tìrìnì tó ṣé kí wọ́n ń sọ so wọ́n ní uh, níbi ọwọ́ parí nìyí wọ́n ní báàbù náà àwọn míì ń bẹnú àwọn èèyàn yẹntẹ́kìbù ajílmán ó máa yàn àwọn èèyàn torí owó wọ́n báàbù yẹntẹ́kìbù aláwọ̀ àdín ẹlòmíì yóò yànyàn àti iṣẹ́ òfòtì ìlòmíì kan promise yàní wallahi mọ̀rọ̀dù àǹtà ìndìmáyì wọ àyíd ni mo promise support ni wọ ìlà ànà nàìjíríà tí má fi lè wọlé ni àná akúmbi tọ̀wé fíkì fún ẹ níṣẹ́ وعمل لك معلش شيء لا يسمى وأن هذا حرام شرعا وأن لي حرام يبقى وجد فيه إذا الطالب مفهومين كني صوتك يجب أن يكون أمانة وأن زوجك يجب أمانة وأن تكون هذه الأمانة لخدمة الأمة أمانة هي تراست هي ودخلت لشيء خدمة في الأمة والخدمة في سائر إخوانك لكن في شيء خدمة فهم يا يعرفه لأن المسألة bahatan amma torí pé àǹfààní gbogbogbò fi ṣọ́rì nínú ṣẹ̀rí àmọ̀kọ́dọ́mọ́ta ẹni mọ́tò àti kọ́ọ̀sọ̀ ó borí àǹfààní ìtara ẹni nìkan فالواجب على الإنسان أن يختم هذا المبدأ ìtọ́jọ́ rẹ̀ yẹn fún yẹn ni pé píríncípù yìí nìyí kí o lè pé òun ṣe dáadáa so wọ́n bèèrè ìlẹ̀ ìsánlẹ̀ yẹn tẹ́kì الأصغر أن تشوف أبوتش شو لا شيء إسي إذا كان نعلم المنتخبين المنتخبين تشوف أما أوتاوي يتشوف بوتشون أو اختار أبوكم في ولم يعرف من أحسن الموجودين قم تشويك أولو في داجنا وطنب وكان هذا ضعيف ضعيفه ضعيفه أو ضعيفه ولا الانتخاب إلى أن كتب آه، الانتخاب أو شيء فلان في ساعة والنور يعني كل طواه لكن إذا كنت تعتقد أن فلان أحسن من فلان وأنت متيقن فأنت قدم الأحسن وأبعد ونهي الأسوأ طوال قيم لا بلا يولو داجو كان تو داجو سواجو فانفاني أوجو so a rí pé rírà yìí ni wọ́n fi nílẹ̀ kéèyàn má bọ́ ti nítorí owó àti torí personal gain kéèyàn rí níbi ó gbọ́dọ̀ jẹ́ pé kí torí àǹfààní àwọn mùsùlùmí àǹfààní ẹ̀sìn ni ó fi vóòtì ní so àwọn ò sọpọ́ọ̀tì kálá ń vóòtì ní fún ẹgbẹ́ kan náà tó torí kọ́ jẹ́ kínní ni so ní táwọn afá ìtàn dó lórí ni ẹ rí i pé nǹkan tán dó lórí àǹfààní àwọn mùsùlùmí àǹfààní ẹ̀sìn so àwọn yàtọ̀ àwọn padà tún jáde kúrò ṣékàlùbárí àwọn bílù pé àwọn ìsìlámù yóò máa bàbá yìí padà ń sọ ẹbí ṣe káàlì àwọn òṣìṣẹ́ níbi ìtàbí yẹn ìpé wọ́n ti wọnú parliament fọ àwọn àsìkò kan fẹ́ pé yìí ò rí nǹkan tó ṣe wípé wọ́n nílò ìgbéṣe ní orúkọ kóòtù òfin ẹ̀sìn náà fẹ́ lò tó ti dàbẹ́ ni pé kí mọ́dúsù kàdàmáàtì ni àwọn àǹfààní àṣẹ bíbí àṣẹ kìíní olóhàn bẹ́ẹ̀ so ẹni tí ẹ bá rí pókè òun ni kìíní ẹ̀ kéré jù babu rẹ̀ kéré jù kéèyàn yìnyín sí bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ wọ́n wò sí àrègbè ṣe bákanáà ṣọ́pọ̀ wọ́n ní lágbẹ́jẹ́bà ìnìkan èèyàn yìí rà fún so ẹni tí wọ́n bá rí ipò òun ló bẹ́ta ìwọ́lè rẹ̀ lómi tí yàtọ̀ sí tẹ́lẹ̀ rí so eléyìí làwọn àpè ní sincere advice ni bọ̀ kára wọn àfa àkàkọ́ ara wọn jọ ní sí kama campaign fún politician kan nínú mọ́ṣáláṣí ni ẹ lágbára ní kẹ́ dìbò fún ẹ kìnnìkan ní kẹ́ dìbò fún débi pé ààrẹ lómi tí ó tún yọ sọ́ọ̀mù kó gbajúmọ̀ ni eléyìí ni ìkà torí pé tí wọ́n ní ká dìbò fún yẹn ni ó ń bẹ nínú àwọn tán nífi sí kútùbà rẹ tó ṣe pé àwọn ògbà kó ń lẹ káwọn dìbò fún ó ń bẹ náà tán nífi sí kútùbà rẹ tó ṣe wípé bóyá pàtì kan lòún wà yàtọ̀ sí pàtì ẹni tí wọ́n ní ká dìbò fún fẹ́rẹ̀ yóò padà jẹ́ káwọn mùsùlùmí pín yẹ́lẹ́yẹlẹ́ ní yóò padà jẹ́ káwọn mùsùlùmí pín but ẹni tó sọ fún òyìnbó kí ẹ dìbò tó ṣe ní sí ẹmú ẹni tẹ́rí kó súnmọ́ kó fún ọlé èèyàn kan fún oníká dìbò fún ó ní bá nǹkan lọ́gbọ̀n fún àwọn òwò ẹni tẹ́rí kó máa wúlò fún ìsìláàmù jù kírísítẹ́nì yìí sì yàtọ̀ tó mú jẹ́ pé kí ni ṣé kalẹ̀ hasan halabi ọmọ ẹ̀ wá wo ka àwọn ọ̀rọ̀ wọn míì ní tó ń sọ wípé àwọn àyíyádà kẹ̀ṣẹ́ pápá wọn náà ṣe àyíyádà ni àfa àwọn láwọn islamist ni káwọn èèyàn dìbò fún àwọn láwọn ti padà ẹgbọn islamist yìí ni wọn ò wúlò mú bẹ náà wọn rí kẹkẹ gbéṣe bọtẹ tó ṣe kàgbárí náà sọ pé wọn rí kẹkẹ gbéṣe ipò wọn rí kẹkẹ gbéṣe àwọn padà wá rí alif dáadáa wípé wọn rí nǹkan gbéṣe yẹn nítorí náà ni ó ti wà ó ti wà ó ti ọ̀rẹ́dì wà lẹ́yìn ẹ̀yìn ẹ̀dìbò fẹ́ni tó ṣe wípé aburú ẹ̀ kéré jù bákan lẹ́yìn tó ṣe pé òkè tó bá wà nù bẹ̀ ní lóṣù tó kí wọ́n rò kó máa lè dìfẹ́ǹdì kìíní ìsìláàmù ni so a rí pé gbogbo kìíní ìpadà sí àǹfààní ìsìláàmù àtàwọn mùsùlùmí mo ṣe pé ní táwọn àfáàní gbèrú láwùjọ wa nígbà tó yẹ pé wọn á ní ẹ̀fẹ́ ní káwọn èèyàn dìbò fún tí wọ́n mọ̀ kàǹpé fún so káwáwo kí ṣèkẹ̀ eh, kìrìtà sọ iṣẹ́ mọ̀ṣúrù ní wọ́n sọ àgbòmítẹ́pá àwọn ìkwánù ní sọ ìpẹ́ni tí wà ní ìdìbò fún kìíní pẹpẹ ẹni ẹwọ náà gbogbo níwá ìgbọ́n náà ni láwọn ìkwánù ní jọ́kàn ní tí wọ́n sọ wọ́n sọ lẹ́yìn náà sọ nínú ìdìbò fẹ́yìn tó o bá rí wípé òun ló dáa fún ẹjù láti dìbò fún mẹ́jìkìlẹ̀ kan kí ó lálẹ́ lọ́wọ́ ní ìpẹ́yìn báyìí ló gbọ́dọ̀ dìbò fún yìí ṣùgbọ́n ní kéèyàn kan kí ó là ní ẹlọ́wọ́ pẹ̀lú tó gbọ́dọ̀ dìbò fún yìí so wọ́n ní àwọ̀làn wọ́n ní àwọ̀làn àkọ́kọ́ láàánú sánmi àhàdán bí àìní àti sọ pé ìyẹn kan pàtó báyìí ní kò dìbò fún bí a nana yìí pé nípa kì í ṣe partisans ni rọlásìmọ̀ azab àwọn olè ní pátì ìsẹ̀tà gbẹ́kalẹ̀ àìsí fi yẹ ẹni tó jẹ́ partisan ni yóò sọ fún pé hundu ìdálàmtẹ̀ tọ́kì fúlán lè fẹ́ rákà jẹ́nà tó bá yẹn lágbájá tó bá mú fi lágbájá ò lá jẹ́nà ana kuntu fi ìtìkàbá fi máa oya fi al'aqaba wọ́n ní mò ń bẹ ní ní last election election tó kọjá ni fara ní ìkọ́wọ́n náà fi al'aqaba manshura ti takul àwọn yàrá fi hàn ní àwọn leaflets tí flyers táwọn èèyàn tẹ̀ tó sọ pé alẹ́rìí láyé tẹ́kì fúlán èyí tí ó bọ̀ yín vóòtù fún lágbájá wọ̀ fúlàní àti lágbájá wọ̀ fúlàní àti lágbájá wọ́n ìkúrú náà fún àmì wá wọ́n dárúkọ tí wọ́n jẹ́ representatives lẹ́yìn Ikhwan náà Ikhwan Muslimin في الدورة الأخيرة التي نزل فيها الإخوان المسلمين نبي last election فجدان وإخوان شنو كفيت إذا لم تنتخب فلان طوبى يلقى وفلان وفلان لا تدخل الجنة ونوى أعوذ بالله من الشياطين ومن أعوذ بالله من الشياطين هل الجنة بيت والدك سأل جنة لبابين هل أنت الذي تعطي الجنة وتمنع الجنة ولو فهمت الجنة ولو أنا الجنة فيها إذا انتخبت فلان وفلان وفلان أصبحت الجنة توقف لي هل بقى لا بقى أول الجنة وإذا لم تنتخب فلان طبعا بابا جاني وفلان وفلان أصل الجنة ونسمع وأرى الجنة أنت مطلوب منك أن تصوت وهذا الصوت أمانة wọ́n ní nǹkan tán fẹ́ lọ́dọ̀ rẹ̀ ní pé kí ni kí o dìbò ní ìbò rẹ̀ ní àmánà ni máa ń yàtọ̀ mú mùsùlùmí aksar muhafaza rafa bí tinubu bí sọ́rí náà tẹ́kìlú ẹ̀ǹtẹ̀ bá rí wípé òun ló ṣàǹfààní fún mùsùlùmí àwùjọ jùlọ ní tí ó dẹ̀ ṣe kí ni tí ó tún bì mú àwọn nǹkan tó jẹ́ àwọn sọ̀wábìtì wa àwọn nǹkan tó jẹ́ nǹkan ìpìlẹ̀ جورج مي إنواس الواني أن ينتخبوا الوفون أنا عقلي غير عقلك لا كايت لا كايت لكن لا, لا لكن الله يعلم أني لم أقدم فلانا إلا لأني أقدم مطرة العامة شو الله بابا في لك جاء تلومي مو مو تلومي تلومي تلومي sọ̀rọ̀ ní ìparí ọ̀rọ̀ ṣe kẹrẹ mọ̀ṣú arsenal salman eléyìí náà nǹkan tá a lè gbọ́ gẹ́bí mo yẹ sọ́kì fáàrí pé kíní wọ̀n yìí ni ó yàtọ̀ sí nǹkan táwọn èèyàn sọ fàtàwọn ọmọ àfa ó sẹ́ńtà lórí ọ̀rọ̀ ẹ̀sìn lé ọ̀rọ̀ àǹfààní ọ̀rọ̀ ẹ̀sìn àwọn mùsùlùmí ọ̀rọ̀ àǹfààní àwọn mùsùlùmí so àwọn pápá pé kíni kéèyàn kọ́ńtẹ́sì bí ṣé fún òsèmí àlè rahmatullah irú ṣe kàgbá wọn ni mo lọ wà á padà sun rẹ náà ni ṣùgbọ́n tí ìyàbá sọ fún ìfẹ́ sun rẹ náà yìí ká wo àwọn tó ń bẹ́ ń bẹ̀ àni jù láburú ni kéèyàn dìbò fún so eléyìí ó jẹ́ mo fi ṣe kàgbá ní òun náà ni mo fi fún Sheikh Alabi Sheikh Bashir eh, eh, náà ṣùgbọ́n àwọn bá ìpé àní láti wo pẹ̀lú islamist ní lọ́dẹ́kọ́kọ́ jẹ́ islamist torí pọ́n rí pọ́n islamist ní ọ̀pọ̀lọpọ̀ wọn sí ni disappoint so eléyìí opposition àwọn àfáàní lórí ẹ̀ lónìrànràn lónìrànràn ṣùgbọ́n káka máa dá tó wà bí kí ní àwọn àfáà ká máa ká eléyìí a fi ń ṣe àbòsí òòrùn káka ọ̀rọ̀ wọn bó ṣe wà ó dá tí ẹ má pẹ̀lú ẹ̀ tí ẹ má pẹ̀lú ẹ̀ so eléyìí jẹ́ nǹkan tó ṣe pé mo fẹ́ ká níbi ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ Sheikh Ali Hasan Halabi fọ́pọ́ tó wọ̀nyí ọ̀rọ̀ yìí tó ká ní èmi gbọ́dọ̀ fúnra mi kọ́mẹ́ǹtì lórí fatuwa yẹn the same day tí wọ́n kọ́ wọ́n kà á wọ́n rẹ̀ tún kọ́ tán pósẹ̀ sórí kíni twitter ń bẹ̀ wọ́n so wọ́n ẹgbẹ́ ìkankan tuntun wá tó ṣe pé ààrẹ tẹ́lẹ̀ ẹ̀yin ní ẹ̀ka èyí tó ṣe wípé ẹ ti tẹ́ ẹ̀ka ẹ lọ gbọ́ ìtẹ́ ẹ̀gbọ́ ẹ lọ gbọ́ ìtì ẹ̀gbọ́ so then ní ìparí yìí àwọn nǹkan míì tí ẹ̀ ń ṣe ó tẹ̀lé ọ̀rọ̀ election ó ṣe ìtìkàbáàtì ọ̀rọ̀ farashu nomination òní kan adó ń discuss wọn ẹ lọ síbi ọ̀rọ̀ personal issue ẹ bẹ̀rẹ̀ sí máa wo àwọn nǹkan àwọn afúnilẹ́sì àwọn kankan tí àwọn ìbẹ̀rẹ̀ kankan sympathize pẹ̀lú yìí ìtọ́ ti bá yín pé nǹkan tẹ́ ṣe lọ́rọ̀ ilé ilẹ̀ ń discuss ẹ discuss ẹ bọ̀ ìmọ̀ ẹ fi ẹ̀rí ẹ fi ẹ̀rí ẹ fi ṣe fún mi ẹ fi kan ẹ̀rí mi ẹ ṣe yẹn so èyí tẹ̀ ń ṣe òun náà ní kékeré para ya lọ síbi ìmọ̀ tú àwọn nǹkan tí ó yẹ kẹ́ ẹ tú tó yẹ wá tú tá àwọn èèyàn bá yín wọbẹ̀ náà wọ́n fún yín ní fáìlì yín nì àwọn èèyàn wọn gbarata fún ó rẹ̀ nípa àwọn èèyàn tí wọ́n ń ṣòro dù fún àwọn akẹ́kẹ́ bẹ̀rẹ̀ nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ni sọ abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàánú akótó ẹnì kọ̀ọ̀kan wá ṣe وفي سواء يسجدون وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله أستغفر الله السلام عليكم